sọ̀rọ̀ nípa. títí tí yóò fi di ọjọ́ ìgbéǹde. muhammad sallallahu alayhi wa sallam títí tí ó fi dọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin ah, ẹ̀yin ọmọ ya wa mùsùlùmí ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò wa àtàwọn tí a jọ jẹ́gbẹ́ mo kí gbogbo wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. kí ọjọ́ má fi lọ títí mọ́ torí ọ̀dà pé èmi gan pẹ́ díẹ̀ but for some reasons ló jẹ́ kí n pẹ́ mo ti sọ fún Dr. Bello ẹ má bínú. ohun tí wọ́n ní ká sọ̀rọ̀ rẹ lórí lónìí òun náà ni ẹ ti gbọ́ yẹn wọ́n ní global economic recession islamic panacea kódà béèyàn ọ̀tajà bí ọ̀rajà òun náà gbọ́ pé òjòjò kan ń ṣe ọrọ̀ ajé gbogbo àgbáyé láti oṣù mélòó sẹ́yìn láti àti oṣù mélòó sẹ́yìn ní impact ẹ̀ láṣẹ̀ṣẹ̀ ń fìlì ẹ̀ láṣẹ̀ṣẹ̀ ń mọ̀ ni kì í ṣe oṣù mélòó sẹ́yìn lọ bẹ̀rẹ̀ bọ̀tí tó kan àwa níjókòó wa ń bí yìí lónìí òun ni kí a béèrè pé ǹjẹ́ islam ní nǹkan kan tó fẹ́ ó fà gẹ́gẹ́ bí oògùn sí àrùn tí ń ṣe ọrọ̀ ajé gbogbo àgbáyé ìyẹn ni àkòrí lẹ́kṣọ̀ tòní kọ́lọ́mù bá kó ṣe nírọ̀rùn. nínú àwọn àfa òní sẹ̀ríà wọ́n ní píríncípù kan tí wọ́n sábà máa ń wí pé <clears throat> alḥukumu ala ṣayi faruun an tasawuri ala ṣayi faruun an tasọ̀wúrì yìí ìtumọ̀ eléyìí ni pé adjudication of a case is an upshot of its perception bí wọ́n bá ní kéèyàn dá sọ́rọ̀ wọ́n ní a global recession ká tó lè mọ kí ni solution islam sí global recession a gbọ́dọ̀ sọ níwọ̀n bá díẹ̀ kí tiẹ̀ ní jẹ́ global recession tá à ń wí yìí òun la ní tábánikàtú ní yorùbá nígbẹ́ bí yorùbá kọ̀ọ̀kan tá à ń píìkì lẹ́nu àwọn oníròyìn tí wọ́n bá ròyìn wọn ní òjòjò ń ṣe ọrọ̀ ajé. mo rò pé irú àwọn tá a gbọ́ yorùbá tó pọ̀ báyìí òjòjò yẹn gan nídìí kéèyàn tó túmọ̀ eléyìí náà. àṣẹ ọ̀rọ̀ táwọn afa sọ pé alḥukmu ala ṣẹ́yí far'un an tasawwurihi mẹ́ta sọ wúrú náà lè rukud ni lárúbáwá nìyẹn recession lédè lárúbáwá wa ń pè ní arukudu lẹ́kítẹ́sọ́ọ̀dì arukudu alẹ́kítẹ́sọ́ọ̀dì tó ṣẹlẹ̀ sí àgbáyé. ohun àwọn onímọ̀ ètò ọrọ̀ ajé economics àbáwọn tí ó wà ní ọ̀nà finance tí wọ́n bá ń sọ̀rọ̀ òjòjò tá a pè ní recession àbí àròkóòdù yìí lédè lárúbáwá àwọn nǹkan kan ni wọ́n máa ń lò as benchmark àbí yardstick láti mọ̀ pé ọrọ̀ ajé ìlú yìí àbí tàgbáyé ó lálàáfíà àbí ń sàárẹ̀. and not every time tí crisis bá wà in an economy ló máa ń jẹ́ recessions. recession ọ̀pọ̀lọpọ̀ crisis ní máa ń ṣẹlẹ̀ nínú ètò ìnáwó kí wá ṣe gbogbo ẹ̀ náà lálẹ́ pè ní rukud our recession àwọn nǹkan kan tó bá ti wá ṣẹlẹ̀ ni wọ́n máa ń mọ̀ pé àgbáyé o àbí ìtìsọ́dọ̀ economy of a particular country or global economy ó in recession kí làwọn nǹkan wọ̀nyẹn nínú yáàsì tí wọ́n máa ń lò ní pé increased unemployment kí sí ọmọ sí káwọn tí ń ṣiṣẹ́ kí wọ́n máa kéré iṣẹ́ gidi là ń wí o because tá a bá sọ pé unemployment nínú ìtẹ̀sọ́ọ̀dù kò lérò kò mí ni pé ní èèyàn sàn ṣiṣẹ́ bọ̀tí ń ṣiṣẹ́ tí ọba ìwé ẹ̀rí tó gbé lọ́wọ́ mu tí wọ́n ń san owó tó ṣe déédéé àti qualifications àti experience ẹ̀ tó ní yàtọ̀ fún mo sì ń bọ̀ wá bẹ̀ yẹn because mo fẹ́ ká kọ́kọ́ agree from the beginning tá a bá ń sọ̀rọ̀ global recessions. what of Nigeria recession la ní Nigeria yìí ni àbí kíni now ẹjẹ́ akọ́kọ́ mú benchmark yìí the first benchmark fún recession ni increased unemployment just last week because àwọn ìlú òyìnbó táwọn mójútọ́rọ̀ ayé yìí púpọ̀ kò sí tí wọn ò ti ní índẹ́ksì fún kódà wọn ní índẹ́ksì pé ok um, no mo fẹ́ wo aago ni because wọ́n ti time wa. Wow six oh five ládùú pẹ̀lú gọ́lọ́. Um, ok àwọn ní índẹ́ẹ̀sì fún pé àwọn mélòó ni iṣẹ́ bọ́ lọ́wọ́ wọn lóṣù yìí èèyàn mélòó lórí iṣẹ́ lóṣù yìí wọ́n máa wá wò sí toṣù tó lọ wọ́n á wo tọdún yìí sí ti ọdún tó kọjá lọ. ní last week mo wò lórí cnn business international gbogbo àná là máa ń gbọ́ cnn ẹni tí ò ní lé ó lè wo through website wọ́n wá ń sọ the rate of unemployment nínú àwọn major economies of the world àwọn ibi tètò ọrọ̀ ajé jòkó sí jù lágbàáyé nàìjíríà ò sí nù wọn o ọlọ́run kọjá àánú lè débẹ̀ pẹ̀lú dáadáa ara tí ò sì já débẹ̀ òun náà náà ní ká discuss lónìí insha allah ẹ wo wọ́n ní ní may ní last month is likely kí unemployment lamẹ́ríkà kó reach nine to nine point two percent. ní europe wọ́n ló ṣeé ṣe kó wà in the range of just five or five point two or five point three percent. the same thing ní japan around five percent ní unemployment rate and likewise likewise ní hong kong our major economies nu tẹ́ ẹ bá ń gbogbo economics àbí finance ibi wọ́n ti ń pa tí wọ́n ti ń kún ibẹ̀ nu america ni europe ni japan ni hong kong ni àwọn bíi tètò súná ayé parí sí nìyẹn hong kong òun ọ̀jẹ̀ tí ì tó five percent slightly four to five percent unemployment in their own concept economically ẹnu eléyìí gan is a benchmark for recession pé àwọn èèyàn tó níṣẹ́ lọ́wọ́ wọ́n ń kéré àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ń pọ̀ bọ́tá a bá lè bíra wa ká apply yardstick yìí lórí Nigeria economy mo rò pé yóò fẹ́ di reverse will be the case bóyá àwọn employed employment tiwa ni ọmọ jẹ́ kí ni nine percent táwọn ń pè ní rate of unemployment àbúmọ̀parọ́ kò nídìí kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ lọ rí di statistics àbí kó di professional economics kó tó mele yìí kíkó wá wo agboolé tẹ́nìkọ̀ọ̀kan wá ti ń jáde lójoojúmọ́ kó wo iye èèyàn tí ń kíyàn pé ọ́ à ń lọ bí iṣẹ́ níṣẹ́ gidi la wí o tí wọ́n bá ń sọ̀rọ̀ employment ọ̀rọ̀ degree holder àwọn aniọ́mọ wa tíìtì nursery school kẹ́ mọ́ fún five thousand six thousand is unemployed economically. kéèyàn jáde ilé eh, university with any degree táwọn á fi five thousand lọ ní nàìjíríà ò ní yìí kọ́dà ká fi ten thousand lọ ní unemployment táwọn tó ní ìtẹ̀sọ́dọ̀ economy ń wí fún wa irú ẹni bẹ́ẹ̀ ò ríṣẹ́ kò níṣẹ́ lọ́wọ́ tábà wá ní ká wo àwọn tó ṣe pé wọ́n wà adequately employed ní nàìjíríà economy yìí i want to believe pé recession Nigeria ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún yìí bóyá bẹ àwọn òyìnbó kí wọ́n bá wa wá another world tí wọ́n fi lè capture intawa ń bẹ nú ẹ̀ it's unfortunate but this is the fact àwọn kan ń ké pé gbogbo àwọn tí ò ní ríṣẹ́ nine percent ni wọ́n ń ké sí yàrá gbàtà àwọn nine percent ọba wa ríṣẹ́ nínú ìlú ẹ́ ká wá gbé wá nàìjíríà yìí ó dàbí lójú mi pé reverse ni ó jẹ́ kéèsì bóyá ẹnu àwọn nine percent làwọn ti ń ṣiṣẹ́ nàìjíríà ninety one percent ni unemployed a ti ṣàlàyé ti ń jẹ́ real employment fúnra wa àtọ̀fà kan ń ṣiṣẹ́ kan so àkọ́kọ́ nìyí nínú àwọn yardstick àti benchmark. Um, ok tá a bá ní ká mú benchmark yìí náà ká má fi waste time ọ̀rọ̀ ní time púpọ̀ but tá a bá ní ká gbélé yìí náà ká apply to the Nigerian economy result tá a rí yóò túmọ̀ pé ọ̀rọ̀ wa kọjá recession Nigeria mo ti sọ lákọ̀ọ́kọ́. so different benchmarks and uh, criteria or uh, yardsticks ni wọn máa ń lò láti mọ̀ pé ṣé rúkúdù wà nù tẹ̀sọ̀t ṣé recession wà nù economy àbí kò sí we just mentioned two ká dáadó báyẹn náà káfí lọ tààrà ibo ni a fẹ́ lọ gan tábà wọn sọ̀rọ̀ the present recession tágbáyé wà nú ẹ̀ lónìí òun wọn ní ká address global economic recession èyí tá a ní àti ń fi lè impact ẹ̀ láti bí oṣù mélòó sẹ́yìn ó ti fẹ́ tọdún kan nísìnyí but kì í ṣègbà yẹn lọ bẹ̀rẹ̀ ìgbà tí ó tó máa kan ibi tí ó ń dun ó ń kálukú látó wá mọ̀ pé ah, nǹkan ti wọ́ gẹ́gẹ́ bí alqaida shar'iyya tí mo wí is a principle in islamic law tí mo wí lẹ́ẹ̀kan pé alḥukmu ala shay'i far'un an tasawwurihi a gbọ́dọ̀ ní correct perception of a case kò tó jòkó pọ̀ dájọ́ the present crisis tá a wà nù ẹ̀ yìí tí gbogbo wa náà máa gbọ́ nù ròyìn bọ́fẹ́ bóyá pé la feel impact yẹn púpọ̀ nàìjíríà and the reason pẹ̀lú ògbọ́n ọlọ́run á sọ. So ntọ́ fa recession tágbáyé wà nù ẹ̀ lónìí taba ni ká wá díẹ̀ ká wá fún àtẹ̀dọ́ rẹ̀ ibo lọ́fà á rí one obvious or apparent cause nǹkan kan bẹ tí gbogbo ayé mọ̀ pé òun ló wà directly responsible for the present recession òun gan lọ́fà rùkúdù tá a wà nù ẹ̀ lónìí ètò sọ̀dí yẹn economically eléyìí wọn mo lọ́wọ́ apparent gbogbo kálukú náà ti ń bá sọ nísìnyí gbogbo ẹni tí ń bá ń tẹ̀ tí ń bá ń fọ̀ tí ń uh, world news yóò ti mọ ohun tí ń wí but ní ìwádìí síwájú sí i àwọn nǹkan kan bẹ tá a lè pè ní root causes àwọn gan ìpìlẹ̀ kínní ìgbà táwọn ti ń lọ for many years unchecked tá a pa wọ́n tì tá a lòfin ọlọ́run bẹ́ẹ̀ tá a tún ṣe àwọn root causes yìí ni wọ́n wá lead to the apparent or obvious cause. now ká bẹ̀rẹ̀ pẹ̀lú alákọ̀ọ́kọ́ tí mo lọ hàn yẹn kí ló fa recession ti gbogbo ayé wa náà lónìí America ló ti bẹ̀rẹ̀ and it started as far uh, back as 2006. thousand and six ọdún kẹta sẹ́yìn ni recession bẹ̀rẹ̀ and it's as simple as this n tó fà á America ni origin the present global economic recession economy America boom owó wọ́n rówó gan wọ́n rí nǹkan gbogbo wọ́n ti ń rówó that's part of our problem America bàtà eh, fighter jet kan nísìnyí and plane kan máa fi pa ayé òun kò sí ìjọ less than a billion dollars oúnjẹ kọ́ o omi kọ́ o wọ́n sì mọ̀ pé délé yóò ṣe ni pé yọ pa àwọn èèyàn run bọ̀tà àwọn náà ni wọ́n kírètì ìdí tẹ́ fi ra kínní yìí ẹ̀ ní option àwọn náà wọ́n tún eléyìí sí eléyìí báwọn bá ṣe bẹ́ẹ̀ ẹnìkan máa tajà kọ́ máa wá mákẹ́tì fún tí ń ṣe so àwọn náà wọ́n kírètì atmosphere tí ó lè tó kẹ́ ẹ máa gbá ọ̀yẹ́kẹ́ ah, mi náà ní kínní yìí torí jọ́ ti Imam Kamel ọba fẹ́ dẹ́rù bà mí ọ̀yẹ́kẹ́ mi náà ní lé àwọn náà wọ́n máa sọ fún Imam Kamel pé mi náà ti ní méjì rẹ̀ ibẹ̀ ẹ̀kọ́ la fẹ́ lọ lónìí wọ́n ṣàròwó owó yẹn pọ̀ in the in the economy and ní wọ́n máa ń pe kíní kan ní pé gbogbo aspiration every American gbogbo ọmọ America ni kó nílé tiẹ̀ tí ọmọ gbé wọ́n value rẹ̀ púpọ̀ pé ah yes nígbà tí mo ṣiṣẹ́ ẹ̀ eh, owó retirement mi mo fi ra lé wọ́n value ẹ̀ gan-an and it's very easy America ò ní stable or permanent basis wọ́n bá gbé New York díẹ̀ tí iṣẹ́ bọ́m̀bẹ̀ ó lè kọrí sí Washington ó lè kó mbẹ́ kọ́ gba New Jersey ìjọba tí wàá rí lérà ó jókòó mbẹ́ náà nìyẹn. so ìgbà tó wò pọ̀ tó tí economic wọn boom ibi ilé náà lọ́pọ̀lọpọ̀ owó yẹn lọ nkaluku mortgage àwọn èsì ìra lé pé èlò lọ́ọ́ ta lé Amẹ́ríkà tajà wa sanwó lẹ́ẹ̀kan náà kọ́ra bọ́ bá ara ń sẹ̀tì yìí kó tó ríbi tí wọ́n ti ní ọwọ́ san cash ó ṣiṣẹ́ àfi máa san díẹ̀ díẹ̀ ee máa san díẹ̀ díẹ̀ yẹn làwọn fẹ́ torí pé nǹkan bá ń san díẹ̀ díẹ̀ yẹn ń tó fi san fifty thousand nígbà tó bá ń san díẹ̀ díẹ̀ eighty thousand yóò padà kú sí àṣẹ yóò sì kan wa níbi owó yìí kíákíá so máa san díẹ̀ díẹ̀ so bí wọ́n ṣe wá ara lé tó pọ̀ nìyẹn nílé kíni ilé gbèsè eléyìí ọlọ báńkì eléyìí ọlọ kìíní financial house finance houses nkankan ọ̀yà mo rí ilé tí mo fẹ́ rà mo ṣe kìíní ok èló ló èló nílé yẹn èló là á máa yọ lóṣooṣù wọ́n wá ra lé ìkọ̀kọ̀ bọ́ tí wọ́n gbọ́ àwọn tí wọ́n ń fún wọn lówó tí wọ́n fi ń ra lé òyìnbó gbọ́n o tó bá ti gbọ́rọ̀ báàdì jẹ báàdì mú lérò ọ̀tọ̀ ayé yìí wọ́n ní tá à ń pè ní securities and collaterals gbogbo ọ̀nà ni wọ́n ti fi mú yàn pé kọ́dà kọ́ mẹ́rùwó ìṣẹ́ ló pè wá pé kọ́ mẹ́rùwó ìṣẹ́ because wọ́n ti ṣe é débi pé tó o bá ń sanwó yìí díẹ̀ díẹ̀ o o ti wá san ti installment rẹ o ti san bíi mẹ́wàá o àbọ̀ san bíi márùn o ọ̀ wá rí san mọ́ kí ló kù wọ́n gba gbogbo ilé yẹn padà so kéèyàn ra lé kó fo kọ́ ya gbèsè ra lé èrè tí wọ́n ní gan ni ìdùnnú tí wọ́n ní kọ́mọ̀tì ẹ̀rọ òun sàn mọ́ àwọn gan ọ̀fẹ́ kó rí sàn so that àwọn lè take possession lè yẹn wọ́n wá tà yọ wá jẹ́ pé wọ́n gbowó díẹ̀ lọ́wọ́ tiẹ̀ wọ́n sì tún ta lé tó ń torí ẹ̀ san owó yẹn sí ní táwọn náà feel pé yọ ṣẹlẹ̀ náà nìyẹn but àwọn tó nílé náà máa sapá pé káwọn náà rówó san lóṣooṣù pẹ̀lú interest ìjọ máa gbọ̀n now nígbà tó fi wá di two thousand and six it got to a stage tó ṣe pé ṣe mọ̀ pé tí àwọn ní economics àwọn ah, dr abdulhakeem osimbi torí field bíi tiwọn nìyẹn ok wọn ò sí mi àwọn ni wọn ń kọ́ wa pé àwọn factors méjì kan bẹ àwọn ni wọn máa ń ah, determine kí ni prices ní market gbogbo àná làkọ ní secondary school wọn ní ah, demand and supply yorùbá njẹ́ wọn fẹ́ gbọ́ yorùbá wa kọ́dà wa ta fi kéwké alaarudu wa tọ́lá ntaha ni gbẹ inú alaarudu wa tọ́lá demand and supply. dìmọ̀ tẹ bá ti kó ọjà síta tí lébà ilé ilé example tá à ń gé ìbùnú ìsìn bọ̀tọ̀ wà applicable sí gbogbo product bọ́ bá ti pọ̀ automatically owó rẹ̀ ọ̀ wálẹ̀ ilé yìí ti wá pọ̀ àwọn tí ń kọ́lé kalẹ̀ pé ẹ máa wá rà lọ́fẹ̀ẹ́ àwọn náà rówó wọn kọ́lé yẹn tó pọ̀ so at the end of the day prices tí wọ́n rò pé yọ máa lò ilé sábà nínú àwọn nǹkan tí kì í depreciate láyé òun nílẹ̀ àbílé ọ̀pọ̀lọpọ̀ fífẹ́ máa invest síbẹ̀ àwọn míì máa ń pè ní black gold azahabu sauda àwọn azahabu aswad pé gold dúdú lélẹ́yìí pé bí góòlù yẹn ṣe kùtà bẹ́ẹ̀ ni ilẹ̀ abilé but ó ti wá pọ̀jù ńgbà yẹn ó wá dókùtà owó yẹn wá ń ó wá ń lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tí two thousand and six yóò fi parí nǹkan ńlá wá ṣẹlẹ̀ now ibi tí táyé bá gbà wá padà sọ gbogbo ń tọ́ fa crisis yìí ṣẹwárí kọjọ báwa ṣe sọ simple yẹn pé ọwọ ara lé ó sì gbowó lọ́wọ́ àwọn eléyìí ẹni tí ó fún un lówó òun náà tún wá wò pé ọdún báyà lẹ́yìn ọdún méjì ni ó tó sanwó yìí tán bọ́mọ ju ara yìí kí n dúró kí n ṣẹ̀ṣẹ̀ máa yọ owó yọ wá securitize gbèsè yẹn gbèsè tẹ́nìkan jẹ́ yẹn tó fi ra lé yóò ṣe yóò securitize ẹ̀ wọ́n sọ di sọ́kù là ń pèlè de Lárúbáwá becomes a security like be bond or be share certificate bi share ṣe yẹn máa ń rà bi bond certificate òun náà wà lọ ta yọlọ ta fẹ lomi igbe wo lamẹyin ọyawo yẹ báyìí one million lọ fi yawo lọ fi kọ́lé yìí sì gba interest lórí ẹ yọ padà di one point two bọ̀dẹ̀mí ò lè dúró ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ máa san yẹn tọ́ba rẹ́dí àti mú nine hundred thousand wá nísìnyí àbí one million yẹn àbí one point one million mú owó wá nísìnyí kí n gbé security yìí fún ọ ńgbà tọ́ba tó gbà tí ó sanwó wọ lọ́mọ lọ́mọ gbà kí ni sẹ̀ríà wípa eléyìí á padà sọ́tà ìbá but mo fẹ́ ká get to the root of the problem kí ló fa recession bó ṣe ń bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn àwọn tó yáwó tó yáyàn lówó àwọn náà ti securitize gbèsè yìí wọ́n ti ta abẹ́ lómi àwọn big big company ṣe ń gbọ́ pé wọ́n ṣubú yẹn àwọn ni wọ́n máa wá ara ru securities Lehman Brothers AIG Fannie Mac àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tẹ̀ ń gbọ́ tí gbogbo wọn wá ń ṣubú bí gbà tí ilé bí gbà tí ilé kíni a máa gbé ẹ wọ́n lẹ́nu tó fi kíni kan kọ́lé àgbègbè náà wọ́n máa ń kọ́ ilé tá a fi tọ́ mọ ẹ ṣeun èrì èrì wa ń wò gbogbo wọn àwọn tó yẹ pé à multi billion dollars company ní gbogbo wọn wọn wá àwọn ni wọn wá ra gbogbo àwọn security àwọn gbèsè yìí gbèsè tó ti di pépà bí wọn bá dìgbà tí ọsàn kọ́ máa san fẹ́yìn ní recession wá dé owó lé lọlẹ̀ ẹ jẹ́ n give you an example ẹ̀ ń ta ló ti gba one million tí ó fi ra gbèsè lé yóò sì wáyà twenty percent interest ni wọ́n ń charge ní gbogbo oṣooṣù àbí gbogbo ọdọọdún lórí ẹ̀mọ ìjọ mọ̀ jẹ́ ilé yìí wá fọ́ọ̀lù tábí yẹn bá ní ẹlùm ìjẹ́ ẹ̀fẹ́ mọ́ yọ bẹ̀bẹ̀ ni wọ́n tó rà ní four hundred thousand ó débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wá wò pé ilé one point gínníkan eh, million ní ìsàn yóò tún máa lé sí compound interest bí n bá tún rí sẹ́n wọ́n tún lé interest mórí interest mú gan kọ́sáàánú nínú. No, economic ọ̀pọ̀lọpọ̀ wa wò pé ní sẹ́ẹ̀ tó ń fi wa ilé yìí bóun bá sì ní kóun lóun gbàǹjo kóun ta gan-an iye tó wọ́ọ̀tì ni ọ̀pọ̀lọpọ̀ wa fi lélẹ̀ pé ọba yá yín ẹ wá mú torí ti ń bẹ nínú agreement yẹn pé táwọn bá ti rówó san ẹ ṣe kí ni ẹ gbalẹ̀ but àwọn wò pé is in their interest káwọn kò fi lé yìí lẹ̀ pé bọ́ba yá yín ẹ padà wá gbélé ọ̀pọ̀lọpọ̀ lé wá wà nílẹ̀ kẹrin bẹ́ẹ̀ àwọn tó yáwó àwọn ọ̀rẹ́dì àti sanwó mọ́ àwọn ará bí tó sì àwọn tó sì kó kalẹ̀ àwọn ti kó wọ́n ti lọ wọ́n ti ta gbèsè yìí fáwọn gbégbé companies yẹn wọ́n ti securitize ẹ̀ àwọn eléyìí náà the next day tí wọ́n ṣe náà ní pé kí ni òkè ṣé ìwọ̀n òróró sanmọ́ ni òkè ẹgbà gbogbo àwọn eléyìí ẹ̀ ń bọ̀ ó tún kàn kó problem ni ilé tó wá pọ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ ṣé mo pé léyìí àwọn èèyàn ń gbé bẹ̀ tẹ́lẹ̀ òun ò tí wà ní market kò tí nu supply nígbà tó wá di pé wọ́n tó kó gba àwọn yìí káwọn yìí ti ń bẹ lọ́jà tí wọ́n èrè yẹn rà á tẹ́lẹ̀ sí four hundred thousand la pè tẹ́lẹ̀ ọba jásí bíi three hundred thousand in fact eh, Dr. Abdulhakeem náà ní sọ fún mi jò ní pé ní Britain àwọn ń dásà kan pé ẹ sọ di irú ìta máa tán máa ń ta nǹkan supermarket pé buy one and get one free pé ó débẹ̀ yes he was in Britain wọn ló dé stage yẹn gbà ẹfẹ kan sọ di buy one and get one free pé ta lẹ́ẹ̀kan kọ́ fi gba ara lẹ́ẹ̀kan fi gba méjì ẹ wá wo bí gbogbo kìíní yẹn ṣe wà ní series lẹ́ẹ̀ma brothers àbí nǹkan kan tí ń fojú sun pé a ah, nígbà tí interest ọba fi gun orí kìíní ìjọba fi dọdún tọkùnrin yìí ọ̀sánwó yìí one million yìí ti di one point five million tí ọba tún rí san tá a bá tún lẹ compound interest mọ́ yóò súnmọ́ one point seven tí ọba tún rí kọ́ra yóò wọ two million tí wọ́n ti calculate ògbó eléyìí o ọ̀rọ̀ wa ti bẹ́ẹ̀ wá gbalẹ̀ yín kò sí owó kan tí ń sàn mọ́ wọ́n wá kólé òun tí wọ́n tà ilé di three hundred thousand ntọ́fà recession tá a wà nù ẹ̀ ní ní gbogbo àwọn companies ńláńlá yẹn kò sí nǹkan kan míì mà wọ́n ká declare bankruptcy ni pé kò sówó mọ́ because ẹ wo eh, that gap láàrin iye tí wọ́n ń lọ kàn sí àti iye tí wọ́n fi ra security àti iye tí lè jẹ́ ní ọjà as simple as that ntọ́fà the global recession tá a wà lónìí America ló ti bẹ̀rẹ̀ and ntọ́fà ni gbogbo bá a ti ń wí yìí ẹni tó bá máa ń pa kí ni sẹ̀ríà ìsìlámù sọ ń pa ìtìsọ́ọ̀dù wọ́n ti máa fi inú wò pé a ah, sẹ́rù eléyìí náà sì bá sẹ̀ríà mu sẹ́rù tọ̀hún náà bá sẹ̀ríà mu àwa náà ti máa fi inú wò pọ̀ ká tó débẹ̀ yẹn mo ní máa sọ one apparent cause and some other root causes àwọn nǹkan tí ń bẹ ń sálẹ̀ kínní gan-an èyí tó hàn ní tá a fi mọ̀ pé òun lọ́ọ́ fa recession but àwọn kan bẹ àwọn ọ̀ràn kan bẹ tá a ti ń dá láti sẹ́ńtúrì ègò àbíjú bẹ́ẹ̀ lọ àbọ́gọ́ta àbáàdọ́ta àbí ọdún mẹ́wàá ẹlòmíì àbọ́dún kan kálukú àtijọ́ ń dáràn yìí bọ̀. àwọn ọ̀ràn yìí kí n sọ maraisi ẹ̀ wọ́n tó bí ọ̀ràn mẹ́rin tó ipá wọn ni wọ́n padà wá dìntì ọ̀yọ́rí sí recession. àkọ́kọ́ ni àríbà owó èlé ẹ̀yin náà ti máa kẹ́fìn ẹ̀ nù ńgbà tí analyse ẹ̀ lẹ́ẹ̀kan pẹ́ ní ọ̀rọ̀ alẹ́ one million. Eh, wọn tún compound interest kìíní kọ́dà ẹlòmíì bí ọba rọra bí wọn bá tètè sájáde kó léwu pé wá gbé tí wọn bá ń kà tí wọn bá ń kà gbàjọ́ bá fi dọdún mẹ́wàá àbògùn ọdún owó yẹn lè ti di three million. àkọ́kọ́ nínú tó fa problem àgbáyé lónìí ní root cause yẹ rìbátọ́lọ̀ ní amadi bẹ́ẹ̀ àyìnbáyà yà ní alukur'an kẹrìm lọ́lọ́run fi kìlọ̀ rìbá fún wa pàtàkì jùlọ àwa mùsùlùmí kí ló gbé wa débẹ̀ agbọ́ tàwọn tí ò gbọ́ lọ́n gbọ́ àmọ́ wa ta kí alukur'an kẹrìm tá a mọ̀ bí yẹn bá sí alukur'an sí suratul baqara nù alukur'an kẹrìm kàálà ti àyà two seventy five two seventy six two seventy seven two seventy eight bọ́ba gbọ́ntọ́lọ́ nsọ́n parí bá ń bẹ̀ bá a débi pé fa ilam tafalu fa dánú biharbin min Allahi wa rasuluhu ọlọ́nlẹ́ni abá kìlọ̀ owó èlé interest fún tí ó gbà ọlọ́ni ẹ wí fún un fàdánù biharbin min Allahi wa rasuli ọfẹ bọlọ́n àtà òjíṣẹ́ ọlọ́run jagun kó múra kalẹ̀ ọlọ́run sọ̀rọ̀ rìbá débẹ̀ ọlọ́run sọ̀rọ̀ rìbá débi yamhaqullahu rìbá ọlọ́ni gbogbo ẹni tí ń jẹun rìbá ti ń sanra níjọ́ tó wọ́n bá gbà lára ẹ̀ pa gbogbo àlùbáríkò rẹ̀ rẹ̀ òun ló ṣe àwọn tá a wí yìí ni wọ́n ti ń fi agbárí kakuléètì owó rìbá tọ́wọ́ àdé pọ̀ lẹ́ẹ̀kan náà ojú owó kan jáde lé èrè. àkọ́kọ́ root cause problem yìí òun ni kíni òun ni rìbá owó èlé tọ́lọ̀ ní kémi pẹ̀lú rí ọmọ débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń gbọ́ yìí náà ẹlòmíì kú nù ọ̀rọ̀ rìbá yìí dò ní yìí náà gbogbo báwọn afa ti ń ké ọlọ́run ní àmì bẹ́ẹ̀ yẹn bá bá sọ̀rọ̀ rìbá fún yín tẹ́ ẹ̀ bá gbà rìbá lé lẹ́sẹ̀ lójú ọlọ́run débi pé ọlọ́run níbi ìgbà tẹ ẹ declare war ogun against òun ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ọ̀la ni ta ló wá tó bẹ́ẹ̀ tó lè bọ́ lọ́n jà gbogbo wọn tí ọba ń gbọ́ wá sí rìbá tó kù ń tó ń sọnù gbogbo ọlọ́run bá bọ̀ ọjà kọ́ bọ̀ ọjà ẹlọ́wọ́ two seventy five to two seventy eight ní suratul baqara chapter two al-Qur'an al-Karim. ọ̀rọ̀ rìbá wa kọjá torí tá a bá ń sọ̀rọ̀ ká máa yan ọ pé ìsìláàmù nìkan ló ní rìbá ọ̀dá wo ni ọ̀dá yorùbá déyàn ráhùn yẹn fi ń lówó lamẹ́yìn tó ní gbọ́ gba kọ́bíréjì tó ṣe kíní tó ṣe gbà kódà àwọn tó ní òótọ́ nú àwọn tí ì ṣe mùsùlùmí náà tí wọn àbáwọn míì náà tí ò lóòótọ́ àmọ́ pàṣán rìbá kàn wọ́n wọ́n jẹ́wọ́ pé aa bẹ́ẹ̀ bá ń parọ́ ló kù kò sí ń tọ́ dá mi rìbá. mo ní àwọn oríṣiríṣi àwọn nǹkan tí mo kọ síbi láti fi bá a kọ̀ fún kínní but in lọ directly to just one example tí ó sùn mọ́dọ̀ wá bí kí táìmù wa tó lọ. ààrẹ orílẹ̀-èdè wa yé àná general olùṣègùn ọbásanjọ́ kì mùsùlùmí ogun anáàmọ̀ bẹ́ẹ̀ dépò pé inú sọ́ọ́sù bàkọ́rà ló ti rí pé rìbọ̀dà kagbọ́n tó wí tó sì ní ibi ọ̀wà lákọọ́lẹ̀. Um, nínú daily trust daily trust ti eleventh of November two thousand and eight kéèyàn lọ chẹ́kẹ̀ daily trust ìwé ìròyìn wa Nàìjíríà ń bí báyìí náà ní year two thousand uh, sorry uh, two thousand and eight sorry two thousand and eight lẹ́ni tí kóòtù ó kóòtù Ọbásanjọ́ síbẹ̀ ni. ààrẹ wa náà sọ pé all that we had borrowed up to in 1985 was around five billion dollars and we have paid about sixteen billion dollars yet we are still being told that we owe about twenty-eight billion dollars. That 28 billion came about because of the injustice. Tani sọ̀rọ̀? Ọbásanjọ́ ni o. Kò rí Suratul Baqarah ń tiẹ̀ o. That 28 billion came about because of the injustice in the foreign creditors' interest rate. If you ask me, òun náà sin sọ̀rọ̀ o. If you ask me what the worst thing in the world is. I will say it is compound interest. End of the quote. ọ̀rọ̀ rìbá kọjá àwọn àbá dénú wọn máa ní ọlọ́run wí wọn máa ní. ẹni tó lọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ó sì àwálẹ̀ ń tí sẹ̀mí iná wà tán àná bí wọ́n bá ti ké sóràtò ìbákọ́rà fà wá ọlọ́run ojú tó àwà. bọ̀dù fáwọn tí sóràtò ìbákọ́rà ọ̀bá tó kí wọ́n gbọ́n tí olórí orílẹ̀-èdè wa sọ ní yorùbá kára sọmaráìsẹ̀ ààrẹ wa ọ̀rọ̀ tí ò ṣe bòńkẹ́lẹ́ ọ̀sọ́ ti gbogbo àwọn ròyìn kọ́ kalẹ̀ yìí ó ní gbogbo gbèsè tí nàìjíríà jẹ tá a pé ayáwó dàrẹ́tìlì ẹ̀yá wa lówó àti Paris Club àti gbá àtàwó ó ní gbogbo ń tá a yá on record tọ́lá kọ́lẹ̀ kò ju bílíọ̀n mélòó lọ bílíọ̀n márùn péré nàìjíríà yá tá a tún bẹ̀rẹ̀ sí sanwó wa padà láyé àwọn ìdí àgbà àti General Buhari gbogbo ń tá a yá kó tó dìgbà ni bílíọ̀n mélòó márùn péré Ọbásanjọ́ wa lòun wá wo tá a ti san láti gbà ní dìgbà tó ń sọ̀rọ̀ yìí Nàìjíríà ti san sixteen billion dollars a sì yá èlò bọ́bá tán síbẹ̀ kò bá dáa síbẹ̀ nu wọ́n gbà wá lójú eleven billion àbí wọ́n ní owó yín tẹ́ tún jẹ́ tún kú o ó ní wọ́n ní ó sì tún kú èlò twenty eight billion dollars which means in less than twenty years gbogbo àárín ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ kò tó gún ọdún tọ́básánjọ́ fi sọ̀rọ̀ five billion ti di how many billion forty four billion dollars n ti ń compound interest ìrìn ẹ̀jẹ̀ ọ̀bá mọ̀ n ti ń jẹ́ compound interest gan nìyẹn ọbásánjọ́ ní tí wọ́n bá ní kí ló burú jù tó lè ṣèyàn láyé tí wọ́n bá bì ń pé kí ló burú jù òun ò ní sọ pé compound interest yìí and it's, it's right àbí èyàn ó rí musemuse kó rí nǹkan jẹ kọjáwó ebe ní tára ní náà ní máa jẹ gbèsè káwá lẹ́ni ó jẹ gbèsè five billion bíi títí ń san gbèsè rẹ̀ lọ́wọ́ di forty four billion and àwọn òkè à bẹ́ẹ̀ bá san nígbà tí ń sọ̀rọ̀ yìí yọ ọmọ lẹ́kùn lọ náà ni ẹ padà rí trillion gan tẹ́ ẹ bá rọra ntí wọ́n fi influence àgbáyé nù ẹ wá ní àwa independent àlè wa independent ó ń gbèsè máa wà independent. independent. lọ́dọ̀ ẹni ọ̀yà ló kò ṣeé in simple arithmetic ẹja fi ti four forty four billion kankan ẹ jẹ́ n fún yín ní another example kí gbogbo wa náà calculate ẹ̀ bóyá lè ráwọn mathematician simple mathematics. téèyàn bá lọ báǹkì lónìí tó yá naira èló mo naira tí báǹkì wa sànú ẹ̀ àánú tún ni o ní interest kí báńkì ti charge thirty jù bẹ́ẹ̀ lọ Nigeria. nàìjíríà abẹ́mọ̀ that's another peculiarity of this country mi ò rí bí wọ́n ti ń charge interest báwọn láyé kápé wọ́n tẹ̀ wá ní àti ẹ̀wọ́ ẹlẹ́fẹ́ fi kọ́lé rẹ̀ ẹlẹ́fẹ́ kọ́lé jẹ́ onídẹ́rí ẹ̀kọ́ ẹ̀ máa san twenty percent interest lórí owó yìí lórí èlò hundred naira tí èèyàn bá rọra tí ọ̀sán owó yìí owó yọ double in less than four years because this is the way twenty percent ni wọ́n pè é tọ́mọ̀ san interest ọwọ́ di ọdún kan òòrí kíni òòrí hundred naira yìí san kò lé wọ́n wá á di twenty percent of hundred naira mọ́ gbèsè rẹ̀ wọ́n tún wá charge interest lórí gbogbo ẹ̀ compound ìtàn pè ní kíni yẹn compound interest bọ́bá tó dọdún míì sóòtì rí ìdà kó lè ọ̀yà interest ń dè ló ẹ fi kún one twenty ni ẹ tún wá charge interest lórí lórí gbogbo ẹ in less than four years owó wọn ó di kíni yóò di dọ́gbù owó téèyàn jẹ téèyàn bá rọra in about twenty years irú ti nàìjíríà yìí owó yẹn ó dè ló one hundred naira ṣe rántí tí mo pè é in about twenty years with compound interest yóò dè ló three thousand eight hundred and thirty-four naira three thousand eight hundred and thirty-four naira kágbé sí owó ńláńlá the same one hundred ká ní ìlú kan yá one hundred million nísìnyí wọn làwọn máa charge twenty percent péré as interest wọn tún sàánú ẹnu in less than twenty years or about twenty years èló ni ìlú yóò jẹ yóò jẹ three point eight three four billion naira ó sì yá èló one hundred million naira ntí ń jẹ́ rìbánu ẹ̀ǹtí ọ̀bá ma òun lọ Ọbásanjọ́ fi ké àgbàlagbà ò lé wọ́n lágbàlagbà ti ń làágùn ẹkún ní ń sun ẹ àwọn bàbá Ọbásanjọ́ sọ́jà ni wọ́n ẹ̀rú ṣe bológun àmọ́ tí bàbá fi kéènù pé áá irú ìgbésí ayé wo nìyí à ń bó ṣe nàìjíríà nìkan kọ́ bí ṣe ń gbogbo ayé nù àwọn tí wọ́n ń láwọn yá wa náà lówó lábẹ́lé bọ́ bá jòkó tó ronú orí gbẹ̀ǹjọ́ ń ṣe fún ọ so àkọ́kọ́ root cause nìyẹn òun ni kíni rìbá tọ́lọ̀ ní amẹ́lì bẹ́ẹ̀. the root cause ẹlẹ́ẹ̀kejì tèmi identify òun ni tá a lè pè ní absence of ethics and morality or market discipline in our economy. Absence of what? Ethics and morality or market discipline. Tabani àtúnyìn sí Yorùbá àwọn làwọn kan máa ń pé àwọn ọmọ ẹnìkan o, bísínẹ́sì ọ̀ o, ọmọ yá o, ọmọ bàbá o, ọmọ ọmọ yá o. Ntí ń jẹ́ absence of ethics nù pé kó wọ́sà ti dé gbogbo ẹni tọ́wọ́ bá lè gbálógbó tọ́wọ́ bá lè tẹ̀lẹ́sẹ̀ capitalism tí wọ́n ń polo fún wa ntọ́ wa preach fún wa nù because ara effect capitalism lélẹ́yìí ìlú tí ò lówó tọ́lọ̀ jẹ gbèsè tẹ́ tún wá kàn fún gbèsè rẹ̀ àǹtámẹ́sọ̀ tìlú nìkan even individually gbogbo ẹni tọ́lọ̀ yáwó tára ni wọ́n tún kàn kún ni torí pé kò sí ethics kò sí morality àwọn ò fẹ́ ronú ara nìkan opposite la alukur'an kẹrim ó pè wá sí inú suratul baqara tá a wílẹ̀ kan ẹ wo ẹ wo ẹ wo beauty islam ọlọ́run ní wa in kana dhu usratin fanadiratun ila maysara wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun ọlọ́run ní tẹ́ ẹ bá yá lówó tẹ́ wá rí pé lè lè bí irú nàìjíríà tí òru san tí fún gun kínní àbẹ́ nìkọ̀ọ̀kan wa náà tí ò tí kú olóko interest alukurani ẹni tẹ́ bá lo islamic economy fanadiratun ila maisara ẹnitẹ́rì para nini ẹfun ní more time èso tí ì lówó nísìnyí ẹ ọ̀dà ń gbòó ní fún ọ. àmọ́ kí compound interest ọmọ wọ bẹ̀ mọ́ èyí tí wọ́n fi exploit ayé bí wọ́n bá ní wọ́n rí ṣẹ̀dú dẹ́pẹ̀ ẹ̀ máa gbọ́ pé wọ́n rí ṣẹ̀dú dẹ́pẹ̀ nìkan wọ́n ṣe jàǹbá fún ni o torí tún máa rí ṣẹ̀dú dẹ́pẹ̀ ni pé ẹ wẹ́l sọmọ kọ́dún kan ní tẹ́lẹ̀ with five percent interest ah twenty five percent interest well tó bá need more time kò sí problem but interest yóò di thirty wọ́n ní wọ́n rí ṣẹ̀dú kínní dẹ́pẹ̀ pé àwọn ah, ọ̀jẹ̀ tí ìbèrè owó nísìn wọ́n ní kí n tún máa lọ́ọ́ lò náà kó tó máa ń ṣe òun kọ́ bá jókòó irú simple calculation tá a ṣe yìí lórí rẹ̀ ó tó pé. alukurani ní fanabiratun ila maisara irú àwọn tẹ́ bá rí tara ní báyìí ẹ fi wọ́n lẹ̀ dìgbà tara ó fi dẹ̀ wọ́n kí wọ́n sanwó yín padà. alukurani ní èyí ń tẹ́ bá fẹ́ gbẹ̀tọ́ yín nìyẹn o wa an ta sọdaku kọdẹ ilé yìí tẹ bá jùlọ gbé a e lọ gbogbo wu yẹn wa an ta sọdaku kẹ firu ẹ ṣe sàárà furu ẹ nina lakun òun ló lórí fún nkuntun taalamu tọba ikpe mantẹ mani ẹ islamic panacea aro kunti islamu ní ká fi sí ẹkọnọmi as opposite to eléyìí tí àwa ń bá lò láyé lónìí pé sóun rí ní mọ́wọ́rì máa lọ àmọ́ yìí báyìí ni ó dà. so the first root cause ah the second root cause nìyẹn kò sí ethics mọ́ kò ah, kò sọmọ ìyá kò sọmọ bàbá ojú eh, kìnnìkan la rí wọ́wọ́ gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ táwa náà máa gbọ́ yẹn islam go against yẹ torí islam ó gbà pé ká torí ipá lówó ká bọmọlúwàbí wa kátorí pé inú tí wá fẹ́ dùn àti ká kọ́kọ́ pẹ̀ nìkan lẹ́kún gbogbo píríncípù tí ń bẹ láyé mi ní sèpé bí tẹnìkan bàjẹ́ ẹ́ tẹnìkan lè ṣe kíni sọlọ ló wí bẹ́ẹ̀ wàláyé ọ̀rọ̀ ọlọ́run kéèyàn ọ̀rọ̀ ànábì kan kò nídìí kí tẹ̀yìn ọba àgbẹ̀ kí tẹ̀yìn kó tó dá lọ́dọ̀ ọlọ́run èrò orí tiwa ni òun ló ti wá débi tá a dé so as simple as that káfi tètè lọ. ẹ̀kẹta nínú àwọn the root causes of this recession wọ́n ń pè kíní kan ní derivatives in economy nínú tó kó bá ayé economy ayé lónìí òun ni dáńpẹ̀ ní derivatives àwọn kan ni wọ́n ronú ronú ronú pé ọ̀nà mọ yáwó mọ gba rìbá dàrẹ́tì yìí kò tún mú wá tó wọ́n tún wá gbé àwọn òrí yìí kalẹ̀ lóríṣiríṣi ọ̀nà wọ́n ń pè wọ́n ní kíni derivatives al-mushtaqat àwọn. Àṣọ etí wọ́n pè ní forward contract tá wọ́n introduce yìí tẹ́ padà ní ojú ọ̀nà àti àti sílùú báyìí báyìí àti fi kúnyà ní jẹ aláìní tẹ́lẹ̀ náà tèmi bá fẹ́ ra nǹkan lọ́dọ̀ Imam Kamal nísìnyí àbáwọn náà fẹ́ ra nǹkan lọ́dọ̀ mi ní ti wá wò pé kíní tí mọ̀ nǹkan mẹ́rin gbé lọ́dọ̀ fẹ́ tà yìí oṣù kẹta sísìn oṣù mẹ́ta sísìn mo tó nídìí oṣù mẹ́ta sísìn ni mo tó segin ni mo tó nídìí ìyìnsì fẹ́ rà kalẹ̀ ní ìsìnkí máa ṣe wàhálà kò sọ́ọ̀fẹ́ nílùú èbó kọ́ra bọ́ bá gba sọ́ọ̀ ọmọ sanwó ni èyí táwọn èèyàn wọ́n kàn gbẹ́rù síbi kan àbí páàkì ọkọ̀ síbi kan kọ́ra bọ́ páàkì ọkọ̀ yọ ọmọ kàá yọ ọmọ rí bíi mítà gbọ́ bá tó kọ̀ọ̀ráyè kọ̀fẹ́ tó sì náwó yóò pé tó máa wá storage facilities kan gbé kò sì fẹ́ kí àfàkàmẹ́lì ó jèrè tọrọ mọ̀ pé ó bá dẹ̀yìn oṣù kẹta yìí one naira làfà fẹ́ tà nísìnyí ó sì ṣe kó di dígí ni one naira fifty kọ́bọ̀ wọ́n wá wọ́n forward contract wa ni kó sì mọ̀ pé àfà náà níbi owó nísìnyí wọ́n wá lọ wọ́n wọ́n wọ́n ní díì pé okay. okay mo ti ra kíní yìí báyà one thousand bí one million rẹ mo fẹ́ rà but air supply mi lẹ́yìn kíní oṣù mẹ́ta ìgbà wọn lèmi náà sì kó sanwó fún yín àmọ́ mo ti tọrùn yín bọ́gbọ̀ láti sìn ìntàmóòsì sàǹpé tó bá pé free gini ni ọba dẹ̀ oṣù mẹ́ta àbá kàmẹ́lì torí tàbẹ́ lómi àmọ́ ntí ń jẹ́ forward náà ni ó ti wá fọwọ́ bọ̀ yìí nísìnyí pé ọ́ ta fún mi lẹ́yìn oṣù mẹ́ta ẹ̀yìn oṣù mẹ́ta náà tó sanwó iye tí ó sì wà lónìí lọ́ta forward contract ni ẹ wá pé bolo tí wọn aburú sí kìíní yẹn tó ń develop ni bó ṣe bẹ̀rẹ̀ rí mo ṣe sọ tẹ̀ kan pé tó bá yẹ pé àwọn mortgage agbowó lé asan tó gbé láàrin ẹni tó yáwó àti ẹni tó kọ́lé ni ó simple but bí wọ́n ti ń securitize ẹ̀ tí wọ́n tún ń ta gbèsè tí wọ́n ń ṣe kìíní lọ compound the problem bẹ́ẹ̀ náà ni tọ̀rọ̀ forward ẹgbẹ́ kìíní ọ̀wá ṣẹlẹ̀ in most cases lónìí one uh, uh, senior economist tó Islamic Development Bank ní Jeddah Uh, Dr. Suwaili ọmọ Saudi ni inú àwọn economist tó gbé Amẹ́ríkà náà ló train yẹn gbogbo degree rẹ̀ tó di PhD ọ̀dọ̀ wọn náà ló ti gbà. òun lọ sọ pé derivatives yìí today three percent n tí wọ́n torí ẹ̀ gbé derivatives kalẹ̀ ni mo sọ yẹn pé a ah, ó ṣeé ṣe kọjá yọ lọlẹ̀ ìsìnfẹ́ kí ṣọ́ọ̀tì yọ jẹ́ tèmi wọ́n ń pè ní edging edging of uh, uh, risk risk edging strategy. But, but, but, but Doctors, suweli ní just three percent derivatives ló kù tí wọ́n ń lò fẹ́lẹ́ yìí ẹgbẹ́ kí ni derivatives di tí wọ́n ń lò fún ninety seven percent nísìnyí òun ni táǹpẹ̀ ní speculations speculations ni pé àfàkàmẹ́lì ọlọ́jà kanjọ́ ta fún mi èmi náà sì lánìyàn pé mo fẹ́ sí kí ni mo fẹ́ rajà but ní tèmi àti wọ́n wà after ni pé the difference yóò wà nínú price tó ní àti ti oṣù mẹ́ta àwọn kọ́ bọ́ sí mi lọ́wọ́ àwọn kọ́ bọ́ sáwọn lọ́wọ́ in most cases àfàkàmẹ́lì ọlọ́jà ń lé gan èmi kan ò sì rẹ́dì ní ti fi tébù wọ́tà sí but nígbà mo ti tọ́ wọn bọ̀gbọ̀ láti sìn tó bá di three months time yẹn ṣé one naira ní lónìí tọ́wọ́ àti di one naira fifty kọ̀bọ̀ ńgbà yẹn ń béèrè pé wọ́n bá ń zero fifty fifty kọ̀bọ̀ náà one million kọ́ bá ń kó torí wọn mo ti ní one naira ní ìrànlẹ́ yóò sùn mẹ́ta àwọn náà sì wà under obligation láti sanwó wọn ó sì lè fọ́ọ̀lù sórí tiwọn náà bóyá ó di fifty kọ́bọ̀ èmi náà ní ẹ bá mú sẹ́ńgì fifty torí pé <laughs> ntí wọ́n ń ṣe ní forward nísìnyí ó di pé ninety seven percent ń tà ń pè ní forward àbí derivatives speculations wọ́n ń lò fún pé a kìíní yẹn ọjà yẹn lè rí báyìí gbà yẹn lè rí gbà jẹnjẹnjẹ lọ́nà báyìí bí gbà ẹ̀sán lè bí gbà tí yẹn ń ta tẹ́tẹ́ igbe ẹ ẹ ẹ bọ́ọ̀lù mayu àbí kan tani ọ̀ nara wọn tí wọ́n ti bẹ́ẹ̀ tìkalẹ̀ láàárọ̀ tó ipa lẹ́ni wọ́n gba bọ́ọ̀lù tó ṣe gan yẹn. so derivatives ọ̀kan bẹ̀ ní forward contract. in fact ibi tó burú dé ni pé sẹ́rí mo ṣe sọ simple láàrin mi àti ṣe kàmẹ́lì láàrin oṣù mẹ́ta yẹn àwọn tí ó tún ti ta tí wọ́n tún ti ra the same product yìí wọ́n lè tó gún sẹ́rí pé four hundred ṣe wà láàrin mi àti ṣe kàmẹ́lì yìí nísìn tẹ́mi ti ní lọ èmi náà ta fẹ́ lómi òun náà tún ta fẹ́ lómi with the hope pé gbogbo kí la fẹ́ jẹ difference in the prices nìkan lọ́kàn wa ọjà kan bàbá tiẹ̀ àzùmù bá fa kàmẹ́lì tiẹ̀ ní kọjọ́jà àti ọ̀tà pé mi nìkan lọ àti wàá ta oríṣi ọjà kan yìí láì mọ iye láì mọ iye ọ̀nà implication ẹ̀ má padà sọ but kí n sọ briefly futures contract ọ̀nà kejì derivative nìyẹn futures and forward ẹ̀rí kọ́ jọra wọn forward wọn ṣe tẹ́lẹ̀ wọ́n tún wò pé kíní yẹ ọmọ ẹ jáde dáadáa wọ́n bá tún introduce nǹkan kan futures futures ń wà more complex ọjọ́ forward náà bọ̀ṣẹ́ mọ̀ pé in forward á mara wa ẹ̀mí àti ẹni tí ala ní forward contract but in futures kọjá kọ́lá kò nídìí kí n mọ̀ wọ́n kò nídìí kí n rí wọn àwọn kan bẹ táwọn gbéra wọn kalẹ̀ pé irú ọjà báyìí tó bá rà báyìí tó sì sanwó oúnjẹ báyìí iye báyìí ni ó yọ iye báyìí ni ó ṣe kíní èmi àti èmi ọlọ sanwó síbẹ̀ lónìí bóyá lọ́la làwọn wá wọn ni ẹsẹ̀ nìkan wá sanwó lánàá iye yẹn gan àpò báyìí lónìí lẹ́yìn bá ní lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn kíní wọ́n sì kakule jẹ wọ́n wá gba commission lọ́wọ́ àtẹnìkíní àtẹnìkejì wa nítorí àsọ̀ ń fọwọ́ dùn yẹn pétọ tá a bá rí ẹyin méjèèjì mọ èyí ni ó jèrè tiwa àwọn tó gbé iléeṣẹ́ fún chọọsì kalẹ̀ bẹ́ẹ̀ bá sì padà wá yes wọ ẹnìkan náà yóò jẹ ní méje ní méje ò lè jẹ ìmọ̀ pé pé wọ́n tó speculate kọjá yọ wọn sí ló gbé àbí wọ́n tó wọ kọjá yọ fọ́ọ̀lù ló gbé kò lè gbẹ̀yìn méjèèjì ni mo fi ní tẹ́tẹ́ náà so in, simple term features ni then wọ́n ní kan tó ń pè ní options alkhiyarat làwọn ń pè ní arúgbó wa options market kí ni wọ́n ń pè ní options ni pé just option option ìbóhùn náà ni o pé mo ní option láti ra àbí kí n má ra àwọn èèyàn ń ta option láyé lónìí ní stock market tó gbé option nìkan làwọn ń ta ìtumọ̀ ẹ̀ ni pé unlike forward contract àbí futures contract ntí kan díìlì tí ní pẹ̀lú àfa ni pé in three months time mo fẹ́ ra option pé kí n ní option àti ra ọjà yìí lọ́wọ́ rẹ tó bá dìgbà just the option yẹn wàá sanwó mi owó option. option because ọba padà dóṣù mẹ́ta àwọn mo ní option yẹn bóyá ọjà yìí ti wá ó ti appreciate ó ti dùn òkè in implement option right tí mo ní lókè ọ̀yà bá ń kó nsì ní gbọ́jà kankan wọ́n yìí tajà fúnra wọn in most cases ntí wọ́n fẹ́ mọ̀ náà ni pé the difference yẹn bá ń kó tí n bá sì wá wá mọ́ mo ti san owó tí mo fi ra kíni tí mo fi ra option so àfọwọ́fọ́ ra mọ́ yìí so option market òun náà lọ kárin sẹ́rí gbogbo àwọn derivatives mọ̀lẹ́nìkan pè ní kíni financial weapon of mass destruction. àkọ́kọ́ ewu tí ń bẹ ni pé ó wá ń jẹ́ kí ayé ó bìlíìfù owó tí ò sí àní ń bẹ. owó tí ò sí kíni owó tí ò sí àní ń bẹ uh, ẹ jẹ́ ń put in figure. ẹnìkan calculate pé iye value derivatives ń bẹ lágbàáyé nísìnyí àwọn options forwards uh, futures yìí aha the size of the derivatives market alone is estimated at six hundred trillion dollars six hundred trillion dollars almost ten times the size of the world economy gbogbo economy ayé ò ju just ten percent of that is sixty trillion gbogbo owó because sars rí mẹ́nìsì amaye tí ìlú kọ̀ọ̀kan ní ama capacity ọ̀kọ̀ọ̀kan tá a bá ní ká ka gbogbo economic uh, economy of each country gbogbo àgbáyé kò ju kí ni lọ sixty trillion but derivatives alone all account fún kí six hundred trillion dollars owó tí o sí àròpé bẹ àní tí máa ń ṣẹlẹ̀ mú ìfún ilẹ̀ kan yẹn ọjà ẹyọ kan yìí náà àfa àti èmi á ta fọwọ́dù fúnra wa èmi náà fọwọ́dù ẹ̀ sí malam fọwọ́dù náà uh, malam náà rẹ̀ sẹ́lómi àwọn náà option rẹ̀ ń bò mí at the end of the day ọjà yọ kàn yín náà ní wọn jẹ ká believe pé bóyá just one million ní price ọjà yìí ọwọ́ dájú àti pé one million bẹ láàrin mi one million mi wà láàrin mi one million mi wà láàrin which is not true àrántí ọfà problem àgbáyé nìyẹn òun ní sẹ́rí islam kọ̀ ń pa anabi sọ̀sọ́lẹ̀m ní náà nàbí yìí sọ̀lọ́láhu alayhi wa sallam àǹbẹ̀yẹ̀ ìgbàrà àǹbẹ̀yẹ̀ àlùkàrà gbogbo ọjà ẹ̀tàn anabi ní ọ̀dà nínú sẹ́ríà ààrẹ ìdílé ẹnìkan kí n put in in a simpler way láti amẹ́ríkà ló ti wá ìmúdàrú rẹ̀ wá ń sọ̀rọ̀ ní òní kí n jẹ́ kó òun describe ní ti ń ṣẹlẹ̀ ní amẹ́ríkà tí n fi mọ̀ pé owó tí ò sí là máa ṣírò pé wọn ó di èrè báyìí di báńkì gẹ́jọ́ di kíní kan owó tí ò sí ń di kan àṣírí ẹ̀ ló tún gba recession dé yìí náà á di pé ilé tí wọ́n ti ń fojú pé one point five billion million ní ọ̀wọ́ ti three hundred thousand lọ́jà. Only is just like nísìnyí kí n wá bóyá mo ní pọ́ǹdì ẹja in a simpler term tó fi yé wo wa mo ní pọ́ǹdì ẹja ńlẹ́ nísìnyí àbúmọ̀ lódò kájú mọ̀ pé ẹja máa wà ń bẹ́ẹ̀ èyí ti wá speculate pé ah, nígbà tí ọba fi di inú oṣù tí ń bọ̀ àbí kìíní àwọn ẹja yìí gbọ́dọ̀ tó two hundred àwọn ẹja yìí gbọ́dọ̀ tó kìíní two hundred the next thing ẹgbẹ́ kìíní ṣe ń wà lọ́dọ̀ àwọn insurance company ń lọ insure ẹja mélòó ẹ ẹja two hundred lẹ́yìn insurance wọ́n tún wá introduce nǹkan kan tí wọ́n ń pè ní kìíní reinsurance àwọn insurance companies kéékèèké àwọn náà ó tún wá pack gbogbo insurance insurance, sí báwọn èèyàn wọ́n wà lọ báwọn insurance wọ́n pè ní kíni rí insurance èmi ti insure ẹja two hundred Insurance, mi náà tún lọ báwọn tó dùn lọ nídìí ìdìbà yóò lọ rí insure ẹja two hundred at the end of the day lẹ́yìn oṣù kan mo á nígbà tá à ń kọjá yìí mo rí pẹ́jà mẹ́wàá lọ́wọ́ à ń bẹ̀ which is possible ogun ẹja ẹja two thousand lè kú láàrin ọ̀sẹ̀ kan láàrin ìjọ kan gan ẹ wá wo ibi tí kasara yóò dé yọ kọ́kọ́ dọdọ ìṣọ́ra ni òun náà transfer rẹ sí chief insurer tó wà lókè exactly ntí ntí wọn ń pè ní economy láyé nísìnyí tí islam dẹ̀ jẹ́ kìlọ̀ fún wa pé ká sí last and uh, the fourth and last root cause root cause is mẹ́rin mo ní màá dà kọ́ nínú àwọn root cause yìí ni pé especially in the west notion kan ti wà pé àwọn iléeṣẹ́ kan tóbi ju kí wọ́n ṣubú lọ àwọn iléeṣẹ́ kan wọ́n pè wọ́n ní kíni too big to fall the too big to fall companies gbàá gbogbo ibà jíjẹ àjọbọ lọkọ jẹlẹjẹ yòó òun lè ń gbọ́ lamẹ́ríkà kí wọ́n bail out because amẹ́ríkà ìjọba náà mọ̀ ti ń ṣe ilé iṣẹ́ ìbọyá wọn ti ń employ nínú ọmọ ìlú thousands ni wọ́n àwọn dẹ̀ máa kéta fáwọn ọmọ ìjọ la ní nine percent tí wọ́n ń kígbe wọn àwọn ti fojú sùn pé bí kọ́mpìnì yìí bá fail àwọn mílíọ̀nù òṣìṣẹ́ tí ọgbà yìí ṣe àwọn náà tún join employment market àǹtí máa ti ń ṣẹlẹ̀ ń lo òyìnbó gbogbo ẹni tí ọba níṣẹ́ olówó oṣù jọmọ gbà lọ́dọ̀ ìjọba pé ó ṣiṣẹ́. nǹkan tí a wà student ní Medina roommate mi kan ọmọ two nationalities ló ní ọmọ Lebanon ní ọmọ Australia ní Hatim Hatim wà ní Medina school ẹ̀sìn tó ń gbowó bóun òṣìṣẹ́ ní Australia bíyàwó rẹ̀ bá tún bímọ bọ́mọ bá tún ṣe pọ̀ sí ni wọ́n máa fi fún ọ ló gbogbo ètò Islam táwọn èkó wa ń lò táwa tá a jẹ́ mùsùlùmí tá a lò. okay um, mm? okay okay ẹ eh, wo mo rí tí mo ń sọ mo ti fẹ́ gbàgbé. Aha. big to fail uh, too big to fail companies. n táwọn ìjọba náà máa ń wò ní pé adúrò àwọn tí ẹ máa gbọ́ láìpẹ́ yìí GM General Motors General Motors ni company mọ́tò tó tóbi jù lágbàáyé followed by Toyota ní Japan but Toyota ti gba wájú nísìnyí gbà táwọn ti ní problem. àwọn ọ̀rọ̀ à ń gba one thousand two thousand ṣiṣẹ́ kọ́ in millions ló ṣiṣẹ́ wọn ní. Uh, plant companies káàkiri gbogbo àgbáyé tí wọ́n ń to mọ́tò ọ̀pọ̀lọpọ̀ mọ́tò amẹ́ríkà tá a máa rí yẹn GM ló ń ṣe General Motors àti eh, Chevrolet ní àti Buick ní different àti èyí táwọn èèyàn ń lera wọn kì í sí Nàìjíríà nísìnyí ọmọ jeep GM General Motors gbogbo ọkọ̀ kàǹkàǹkà báwọn àwọn ń ṣe General Motors ti fail nísìnyí ó ti run into bankruptcy but gọ́ọ̀mẹ̀ntì ò lè máa wo kí wọ́n àwọn yẹn wò ó ṣe kí ni kí wọ́n kàn wò ó simple báwọn àìmọye àwọn èèyàn ti ń jẹun lára wọn ó di problem fún ìjọba àwọn e, e, ibi tí kò wá dá ń bẹ̀ ni pé ọ wá mú àwọn managers companies yìí wọ́n wá wà reckless in their decision because wọ́n mọ̀ pé at the end of the day the government will come and bail us out kò sí nǹkan kan tá a lose in fact kí n pe eh, kí n gbà kí èsì yín nǹkan kan tíyẹn bá ń wo news ní especially àárín ìgbà tí bush ń lọ tó bá màmá dé yẹn mọ̀ bọ́ sẹ́lẹ̀ ńgbà yẹn gm náà lọ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ lè gbà yẹn general motors àti chrysler àti kíni the third eh, automobile company ford àwọn àgbà mẹ́ta lamẹ́ríkà nìyẹn níbi ká ṣe mọ́tò ford chrysler and general motors general motors ló ní bàbá gbogbo wọn dé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nítorí recession tó ṣẹlẹ̀ because ọ̀rọ̀ recession tí mo ṣẹlẹ̀ kan pé wọn ò rí létà àwọn báǹkì tí wọ́n ń yá wọn lówó gbogbo general motors ni wọ́n rí láì lórí àwọn báǹkì náà ni àwọn báǹkì náà ò rówó kó kalẹ̀ mọ́ ntọ́fà àti òbí wọn fi ń fẹ́ lè yẹn báńkì tó ní àìmọye lójú òríta tó ti sọ́ọ̀tù ìwọ́n tó ń wá pé dẹ́nà àwọn gan bẹ̀rù kúrú wọ̀nyí gan ya sórí san padà níbi tí pírọ́blẹ̀mù yẹn dé ń gbà yẹn sọ́ọ̀tù wọn fi wọ́n ra ní gọ́ọ̀mẹ̀ntì fẹ́ bẹ́ẹ̀lì wọn out billions of dollars ni wọ́n sì san ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ tẹ́ẹ̀fì relate ẹ̀ máa ń tà sọ yìí pé that notion pé wọ́n kò bail you out ó jẹ́ kí wọ́n wà reckless in decision wọn máa wo nǹkan tó yẹ wọn wò ẹni tí ó yẹ wọn yá lówó ẹni tó yẹ wọn yá ẹni tí ibi tó yẹ wọn kọ́lé ibi tó yẹ wọn kọ́ sí because wọ́n mọ̀ pé in the end kò sí nǹkan kan táwọn fara gbá ń CEO chief executive officer General Motors ìgbà tí Obama padà pọ́sẹ̀ pé kó resign tẹ́ ẹ bá gbọ́ iye bónọ́ọ̀sì àti Eh, dividend àti kí ni wọ́n ń pè benefit retirement yẹ eh, millions of dollars pé máa lọ dòkó lé eléyìí tí mo wá fẹ́ sọ ni pé nígbà yẹn ẹ gbọ́ tí wọ́n ní àwọn the congress àwọn national assembly tí wọ́n náà ń pè ní congress bíi senate and house of rep tí wọ́n ń bì àwọn aláwọn fẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kíjọba ó tó lè kó fún wọn kí ló dé bẹ́ẹ̀ ṣe lágbàá tó ìkìlọ̀ fa fílọ̀ yín téèyàn bá wo CNN ọ Al Jazeera ń dọ̀ yẹn mo ti wò téèyàn bá wo lálẹ́ ẹjọ́ wọn ń láàyè àwọn sí òyìn e báyìí because of what ẹ̀yin tẹ́ gbàgbé wa tẹ́ wá ṣàgbé ipe kíjọba ṣe kí ni kó bail out yín òǹkàlùkù wọn wá wá with private jet ceo gm private jet jíjẹ ló gbé wá ceo Chrysler private jet jíjẹ ló gbé wá kẹta Ford náà. <laughs> ẹ̀yin lẹ́wà ní òṣòwò kéèyàn tó ní private jet ibi tó bá kìí sí lásán gẹ́gẹ́ gbèsè wọ́n ń la ní wọn báyìí jọ yẹn wọ́n á ní ìṣe eh, standard àwọn ti adopt àwọn ọ̀dẹ̀lẹ̀ gbà kó kó fọ́ọ̀lù kó sí ọ̀bọ̀ kọ company jẹ́ but àwọn gan reason pẹ̀lú wọn jọ ń pé ayé ti gbẹ̀yìn débi gbígbà tẹ́kù ti mọ̀ pé kí ni ìjọba òkú bẹ́ẹ̀lì wa out kéèyàn ọlọ́ọ̀ tọrọ owó ogun private jet lọ́bi yóò di tọrọ owó bí tí èèyàn pé ọmọ àjìbò ẹnu ọ̀nà rẹ níṣẹ́ wà ní nítorí ọlọ́run <laughs> bó ṣe rí gan nìyẹn àní private jet plane téèyàn fi ń ṣẹ̀ṣẹ̀ rìn lọ́kọ̀ọ̀kan wọ́n gbé wá tí wọ́n kọjá àǹfin mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn it's just like that kéèyàn pàkó ọmọ àjìbò síwájú ìta rẹ tó ní ẹ̀bùn nítorí ọlọ́run because that motion, ti wà lọ́dọ̀ wọn pé whatever tó bá dà ìjọba ìjọba sì ṣe lóòótọ́ because ìjọba mọ implication kí àwọn wọ̀nyí ó fail àìmọye òṣìṣẹ́ tí wọ́n dálẹ̀ wàhálà tí ó dé sáwọn nù and so on and so forth. ní kúkúrú these are the uh, root causes lẹ́yìn the apparent cause that I mentioned all together wọ́n jẹ́ mélòó five five major causes for the global recession. So um, this is the first part of the lecture bí mo ṣe plan it pé tá a bá sọ kí ló fa recession tán ká wá sọ kí ni panacea islam but mo ti mọ̀ pé táìmù ní tó ní ti fi ń bọ̀ díẹ̀díẹ̀ mo fi sọ̀rọ̀ rìbá pé ọlọ́run ní amẹ́jẹ rìbá derivatives nǹkan kan yìí gáràrù ni gbogbo ń tà nẹ́bí ní amẹ́ṣe ni tó ń kó báyé then ethics islam ní bọ́ bá sòwò má ethics ethical standard wà ní islam má pé kò sọmọ ìyá kò sí kínní then lastly nípa tàwọn bail out yìí gan islam ní solution fún un because islam jẹ́ ká mọ̀ pé alfaraju bi dọ̀mán alfaraju bi dọ̀mán walgunmu bi gurmi is another principle nínú sharia translated as profit goes with liability that is in a way tó o bá ti wà láìbù ò lè jèrè that is the justice tí sharia gbé tó bring pé ibi tó o bá ti claim profit o gbọ́dọ̀ gbà pé o wà láìbù tí kíni tí gbèsè bá dé mbẹ islam aláwo kéèyàn ọkàn máa jẹ bàbá eléré níjọ tí sọ ti bá dé kó ní ọkàn o which is why táwọn afáàfin sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń fowó báǹkì tẹ̀ ní ẹ ẹ̀mí báǹkì náà fowó wá sòwò ní tó mẹ́mbàsì fòńtírẹ́sì wọn ní èrè tí wọ́n jẹ iná wọn kó fún wa islam pè lákàyè rẹ pé benefits goes with damage or liability ibi tó o bá ti lè claim èrè islam lọ gbọdọ̀ wà láìbù fún kínní fún loss ta ni nísìnyí kó dé báńkì lọ́la kí báńkì mánéjà wa kẹjọ́ lé pé wàláì bó ti lọ tán lánàá tẹ kówó yẹn sí kínní àwọn amọ̀ba kan wà ní wọn kàn ṣe ní wọn kàn ṣe ní. kí ni kálukú wò wí àròyé ọ̀kájọ ni àbí ìdáhùn which means we are not liable kò sí tọ́kàn wa ń pa lọ́ọ̀sì wọn in the same vein a lè claim profit that is why ní sẹ́ríà fi gbé tó tiẹ̀ wá pé profit sharing arrangement profit and loss sharing arrangement in ntí islamic banking gbèsè lólórí nìyẹn wípé islam ò pé kí èèyàn ọmọ jèrè but àbòsí ni injustice ni kẹ́nìkan máa dóńdó ẹ kéré wá àmọ́ njọ́ tó bá yíwọ́ kọ̀ọ̀kan mi islam ò gbà bẹ́ẹ̀ òun islam ṣe ní financial system tiẹ̀ tó different from radarada tá n bá kì í tọ́jà bára wa ń bi tá a bára wa lónìí láfi lóríṣiríṣi most of financing tọ́wà islamic ani mudọ́raba mudọ́raba mutanakiso musharaka musharaka muntahiya bitamlik alijar muntahi bitamlik almurabaha alijar muntahi bitamlik atawaru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aljaala àìmọye táwọn èèyàn ti ń practice lágbàáyé lónìí kọ́dà kìí ṣe mùsùlùmí nìkan mọ̀ ń sọ fáwọn kan jọ ni mo ní ọ̀rọ̀ lọ́mọ tí mo ń ṣe wá nàìjíríà rẹ̀ ibi tí a ti rere ògidì tẹ́lẹ̀ omi bá ti gbọ́ ìsìláàmù lásán kò ní wá àǹfààní tí jáde ńbẹ̀ mọ́ ẹ mọ wàhálà tí nàìjíríà ṣe kí nàìjíríà tó join idb islamic development bank ní idb is the only organisation lágbàáyé tí ń yáàyàn lówó tí ò ní gbèrè kọ́bọ̀ bí idb bá yá yín ní bílíọ̀nù yìí tẹ́ ẹ yá náà lẹ́sẹ̀ kí ni lẹ́sàn padà wọ́n fi empower àwọn èèyàn ni wọ́n á ní kí nàìjíríà wá join àwọn kan wá nítorí islam wọ́n islamize nàìjíríà àwa àlọ́ àti wáìsì àti idb but àwọn tó bá jáde tó bá ní exposure wọn ní máa ronú ronú táwa ń ronú that is why the finance minister Nigeria ń gbà yẹn kí ló kọ ọ̀yá yìí Okonjo-Iweala she was the finance minister. minister under authority ẹ̀ ni ṣé Nigeria ó join Islamic Development Bank àbí kò ní join because immediately Nigeria bá join she will become a governor of that bank gbogbo finance minister country tó wà láìdb ni governors uh, IDB ìyá yìí ló insist pé Nigeria must join and she is a Christian because ó ní enough exposure tó jẹ́ ọmọ gbé gbọ́dọ̀ dáradára wà báàgì ní àwọn yẹn láwọn ọjà yín lówó wọn ò ní gbà á interest ń bẹ tọ́ba yìí pé ẹ mọ ti ààrẹ Ọbásanjọ́ sọ inú orí yóò pè òun ló insist ń gbà wọn láyé ẹ ní Nàìjíríà join IDP tí èsì mùsùlùmí ga kò yé àwọn mùsùlùmí tó ti wà ń bẹ kó tó dé ga ẹ Islam secular state Nàìjíríà ẹ máa fi ọ̀rọ̀ Islam ṣe jẹ níbi tí jẹ wá àwọn èèyàn ní ẹ máa wá yá mílíọ̀nù ẹ wá yá bílíọ̀nù àdẹ ní béèrè a single kobo as interest kílẹ̀ tó ń wá and in the same vein tí yẹn bá dé ní London lónìí àbí àwọn ọ̀gá wa náà nù ìlú ọba ẹ̀yìn ọba Islamic Bank of Britain báńkì ńláńlá ni ká gbọ́ pé Nàìjíríà ní Islamic Bank ọmọ wa rí wàhálà kó tó operate wọn ò rówó kójọ wọn ò fún wọn certificate wọn ò fún wọn license táwọn èèbó ti ní owó lọ bí Islamic Bank torí èèbó ọmọ gbé awa wo koko mẹ́sìn kan àbí kìnnìkan àṣekìní ah, yọ benefit wa go ahead Tony Blair uh, yes láyé Tony Blair náà ni the former prime minister Britain uh, even Gordon, Gordon Brown yìí lọ sọ the present uh, prime minister Gordon Brown ó lóun fẹ́ òun kóun tó kú lórí oyè òun make sure pé Britain become the hub of Islamic economy in the world tó yẹ pé ní gbogbo a sọ̀rọ̀ islam a islam britain gbogbo wọn mọ̀ tí wàá pàdé ni wọ́n ti máa ṣòwò ni wọ́n ti máa ṣe kìnnì because ọmọ benefit ń bẹ́ẹ̀ so um, ní kúkúrú islam ní enough solution to our problem not only the global recession gbogbo problem wa tá a ní tá a pa fẹ́ introduce islam sílé ayé wa wàláhi làwọn mú aṣọ yín pé ọlọ́run tó dá wa ó ti mọ problems tá a and is the only one tó lè provide the solution tí ó wà sufficient fún wa ọlọ́run náà sọ nù suratul mulki ọlọ́run ní kíni ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir òun tó hun dáa lòun ní mọ̀ so torí ọjọ́ tó lọ ok no ẹ jẹ́ kí n gbélé ìdè mo ní nípa àwọn tí wọ́n ń bail out Islam ní ká máa líǹkì liability pẹ̀lú profit tó bá ipá àwọn gbogbo àwọn managers nǹkan tí wọ́n ń tẹ̀kì reckless decision yìí wọ́n mọ̀ pé bí kinní bá dàrú yọ kàn náà wọ́n wà kí á bù àbí wọ́n wà kí á wọ́n wà kí á wọ́n wá di titi kí wọ́n tó gbowó kọ́mpìnì síbi kan kí wọ́n tó yáyàn lówó wọ́n mọ bó ló ṣe wọ́ the credit wọ́ jẹ́ nkankan bọ̀tí gbàdá mọ̀ pé gbèsè ọ̀kan mi ni so ọlọ́run bá kí ọ ṣe àmàlà gbogbo wa lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ fún àwọn tí ó ṣe ètò yìí ọlọ́run bá kí ó dúpẹ́ fún yín kí ó jẹ́ gbọ́n tí a wí àtẹ́ntówì àtàwátà gbọ́ kọ́lọ́n kó jẹ́ kó ṣe wá ní àǹfààní at the same time I'm not sure but mo suspect pé ìwé ààrẹ bàtí bá ti rí Dr. Bello tí Mutiu bá wà láyé yọ wà bẹ and I take that advantage pé kí gbogbo wọn bá wa ṣàdúrà fún bọ́ra Mutiu Adébáyọ̀ kọ́lọ́n kọ́ bá wa ṣàlékún kẹfún kó forí jì kó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì kọ́dẹ̀ kẹ kọ́gẹ̀ kó ṣe lọ́mọ àlùjánnà sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. kí gbogbo wa kí apanupọ̀ kí a ṣe gbólóhùn jazakumullahu khairu jaza. Uh, for the benefit of those of us just coming, that is Dr. Abdulrazak Alaro, a first-class product, LLB, Islamic University of Medina, a master's distinction, master's holder, Usuluddin, University of Medina a uh, LLM, Masters in Law, Comparative Jurisdiction, with a bias for Islamic banking, the from the famous Umm University, Sudan a PhD holder is Usuluddin, a weekly public lecturer on Tawhid, Tafsir, and Ahadith al-Ahkam, and a consultant on Islamic law and Islamic banking and finance. Uh, for the benefit of us just, just coming, that is the very short CV of our lecturer for today. Thank you very much. Nam alhamdulilayi rabil alamin uh, bí àwọn afa ṣe ń bá a sọ̀rọ̀ mo mọ̀ pé gbogbo àná la ma ti ma ní ìbéèrè kan àbí kejì so mo dẹ̀ ti rọ àwọn protocol officers wa pé kí wọ́n fún wa ní ìwé so ká máa kọ àwọn questions wa yẹn lẹ́yìn tá a fi ń dúró de pé ká fi gba àwọn questions sí akọ látọ̀dọ̀ àwọn ọkùnrin àti láti ọ̀dọ̀ àwọn ìyá wa lẹ́gbẹ̀ẹ́ mi so wàá pe kan nínú àwọn àlejò wa lórí àga so kí wọ́n ṣe a kind of brief comment. comment uh, about the general overview of the program. So nígbà tí wọ́n bá ń ṣe eléyìí lọ́wọ́, a máa expect uh, àwọn questions wa. So a pe àwọn afáwa uh, àwọn ìyá wa, Master uh, Wahab, Adigun, Area Sales Manager, Friesland Kwara State, kí wọ́n ṣe brief comment náà. Sọ́dọ̀ àríkàrí. alhamdulilayi sitafula mi kò lè tàn bí. a dúpẹ́ fún Ọlọ́run mi wọn tí mo fẹ́ sọ because àwọn dọ́kítọ̀rù àwọn rílì wọ́n múfù mí gan sincerely speaking I was indeed very moved gbogbo nǹkan tí wọ́n ń sọ kò wà theoretical nǹkan tí ó pé wà very obvious ni àwa gan tá a lọ school tá a lọ ṣe economics nígbà tí ẹ̀ ń ṣe wà nursery nínú nǹkan tí wọ́n ń sọ ni kọlọ má jẹ́ kí làákà ẹ̀wọ̀n jọba because sometimes èèyàn lè wà knowledgeable but presentation is very very key wọ́n ṣe ń sọ ọgbẹ́ rẹ̀ pàtó pé alhamdulilayi ṣe àwọn kankan sọ yẹn náà èmi náà wọ́n ti fẹ́ sọ lé because wọ́n invite mi kí wọ́n á sọ̀rọ̀ bí lé ní mo kàn rí text message pé kí n wá fún program ní àṣẹ atẹ́ndẹ́mìdẹ́ wá but àtọ́dẹ̀ ní ká sọ̀rọ̀ kan yín náà tọ̀ ọlọ́mọdé ká náà sì sọ̀bọ̀ nǹkan lórí nǹkan tí wọ́n sọ yẹn nǹkan kan lèmi kàn fẹ́ ká dì mú níbẹ̀ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run lè jẹ́ kán sọ̀rọ̀ tán wọ́n sọ̀rọ̀ lórí price. kódà bẹ́yìn ò kàwé tí ò kéwú kódà ó di ó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí prices yẹn gan tí èèyàn lọ sọ́jà lẹ́nu ìsìn tó rà ní ten naira níbi ọdún kan tó lọ ó mọ̀ pé tó bá lọ́jà lẹ́nu ìsìn àgbàdo yẹn máa di bíi fifteen naira so purchasing power of naira is diminishing on weekly basis wọ́n ṣe pé ojoojúmọ́ gan ìṣẹ́jú ìṣẹ́jú ló ń jábọ́ ìyẹn ló máa jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ abdulrahman ibn muhammad ibn ibn khaldun so ibn khaldun yìí is a very popular economist in fact àwọn tí ó mọ̀tàn nípa economics máa sọ pé bóyá àwọn karl marx and alike pé bóyá wọ́n propound the theories kan òun ni ó in fact is the founding fathers of free the economy gbogbo tó ń jẹ́ economy láàyè pé bóyá ń sọ̀rọ̀ nípa pé liberalism tàbí capitalism yìí even kanu tó kọ́ terrorize ẹ̀ kalẹ̀ as far back as fifteenth century he was born in thirteen thirty two and died in uh, fourteen oh three i think ní cairo ó dẹ̀ padà tó ń tán débà so even kaldu yìí ó wá sọ ọmọ tó very key mẹ́ta náà ni ó ní ti theories ẹ̀ lórí uh, economic growth ó ní tìlú bá kọ́ bẹ̀rẹ̀ gbàtìlú kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn èèyàn ṣe ń ṣara wọn jọ tí wọ́n ń fi ọkọ́ kọlẹ̀ tí wọ́n ń fi àdá gbéko ó ní ẹ̀ẹ́fà ní nǹkan mẹ́ta kan lára wọn one justice wọ́n máa ń ṣe déédéé láàrin ara wọn gan two cooperative wọ́n dẹ̀ fẹ́ràn ara wọn gan wọ́n máa jọ ń dáko ni she understand then striving period ló pè é táwọn èèyàn strive láti gé èèyàn àwọn ètò bá wọn bí nǹkan tí dókítà sọ fún wọn látàárọ̀ then ìgbìyànjú yìí ló wá help wọn wá dé second stage tá n pè maturity so maturity stage yìí obìnrin kan ti ní gbogbo tán fẹ́ tán wọn wá dáko mọ́ wọn kọlẹ̀ mọ́ bí dubai sìn so economic rent nothing live ẹgbẹ́ rent lẹ wa ẹ máa wa epo wa ká máa gba rent lórí nǹkan tá a bá fún yín kíní ìwájú ẹgbẹ́ wa sọ wọ́n dọ̀lẹ́ ẹ wọ́n wá jókòó sórí yẹn ibi táwọn yẹn ti wọ́n bẹ̀rẹ̀ sí nílò nǹkan wọn ọ̀dì àbí àb mo sì kún akúnléètì gbogbo tọ́lọ̀ jogún fún wọn yẹn wọ́n padà wá dọ̀lẹ́ padà so decline wá dé ibẹ̀ nàìjíríà náà ń lọ yín sìn náà ní global economy ń lọ yín sìn gẹ́gẹ́ bí ti doctor sọ fún wa and based on that tó bá jẹ́ pé gbogbo àníyàwó táwọn ṣiṣẹ́ tá a jẹ́ workers tó máa sọ pé bóyá àwọn fẹ́ gba more wages ok tí wọ́n fẹ́ gba pé àwọn fẹ́ gba more salaries wọn àkọ́rà fún pé kàn fowó kún sálárì àtàwọn wages àwọn ibùn kàdé wájú kó yẹ wáyé pé tíyẹn bá ṣẹlẹ̀ o labour becomes expensive one then two kí ló máa gbàgbé pé àwọn employers of labour tí wọ́n jẹ́ producers ni wọ́n á dọ̀lẹ́ torí àti rent labour kó wá bá wọn ṣe bread àti sanwó labour kó wá bá ẹ dáko àti sanwó labour kó wá bá ẹ produce adogun then kí ló máa ṣẹlẹ̀ there will be economic uh, slump ìtàn pé recession yìí náà ni tó bá jẹ́ pé producers àwọn tó jẹ́ pé wọ́n lọ́rọ̀ ajé lọ́wọ́ ni wọ́n fẹ́ jèrè mọ́ àwọn fẹ́ jèrè káwọn jèrè gan kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú wọn pé demand fún táwọn lọ́wọ́ high nìyẹn price ọjà wọn náà lókè ipa bíi èmi àti yín ní ká tó fẹ́ bọ́ sí royal superanjẹ is meant for certain class but when it continues kí ni bínkàdín wa sọ lórí ẹ̀ nítorí padà ṣẹlẹ̀ ni injustice and when that prevails nǹkan kan kí ó tẹ̀lé ìparun lọ kọ́lọ́májì ká parun so on that note àdúrà náà lọ̀rọ̀ wa kàn dẹ́yìn àníyàn gbogbo àwọn àdúrà náà àdúrà ni so a take actions náà fúnra wa gẹ́gẹ́ bí dókítà sọ fún wa gbogbo tọ́lọ̀ nǹkan bá a sọ ọlọ́run kó jẹ́ kó jẹ́ bàlọ́jọ́ dáadáa fún wa tàwọn náà tá a gbọ́ ọlọ́run dẹ́ wà pẹ̀lú wa. jazakallahu khairan kọ́lọ́run bá a dúpẹ́ fún mi. naam àwọn questions ti pọ̀ ń bí bọ̀ mo fẹ́ máa fún àwọn questions yẹn ní priority kábàlẹ̀ gbádùn àwọn afáwà dáadáa so i think lára àwọn question tó máa ń bi tí mi dẹ̀ nífẹ̀ẹ́ káwọn àfàwà lọ láì yánsà òun náà ni the issue of Nigerian economy so àwọn questions pọ̀ lórí ẹ̀ but summarily lára àwọn kan tí wọ́n béèrè náà ni pé ṣé bí àwọn retrenchment ṣé òun ni solution uh, to global economic crisis tó ti almost tó affect our non is that the solution? solution? ọ kí tiẹ̀ ní Islam profile solution kíkà tẹ̀lé yẹn wà ń bì tó fẹ́ mọ kí ni the next line of action kí la lè fi solve problem yẹn so káwọn afa bá wa down question yẹn question pọ̀ lórí ẹ̀gbọ́n for summary day nǹkan tí ah, naam ah, nǹkan tí wọ́n béèrè náà ni pé Nigeria is a case study nínú àwọn ìlú tí global economic recession affect so wọ́n á béèrè pé tẹ́ wo àwọn àárí àwọn banks kan tí wọ́n cut salary àwọn staff wọn ìkan nìyẹn àárí àwọn company míì tó yẹ pé wọ́n retrench ni so pé is that the solution so mo wá fẹ́ kẹ́ ẹ lọ mọ́ mo tún fẹ́ hàdélé náà mọ́ pé ǹjẹ́ ìgbàláyè tiẹ̀ wà fún mùsùlùmí láti ṣiṣẹ́ nu báńkì rárá so answer méjèèjì yẹn papọ̀ solution ti Islam profile ẹ̀ ti gẹ́gẹ́. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ní kúkúrú ní dáhùn sí béèrè alákọ̀ọ́kọ́ mo rò pé gbóńtà ajókòó tá à ń sọ látàárọ̀ ọ dáhùn béèrè generally pé gbogbo tí a ló ń ṣẹlẹ̀ yìí kí ni solution tí Islam ní fún òun láti ń sọ but wọ́n ní ká take Nigeria as a case study pé Nigeria wa tá a wà yìí pẹ̀lú gbogbo bá a ṣe rí yìí wọ́n ti mú àwọn instances wa ń bi tí pàṣán recession ti ń bá àwọn èèyàn àǹdíyàn ò surprise àwa tọrọ lọ ti ní yẹn kò gbọ́ọ̀hún rìbá wa yurbi sadaqat ọkàn ní time ni gbogbo ẹni tí ń jẹun rìbá ti ń sanra ọlọ́run ló ń wò yín ràn náà ni but precisely ní Nigerian case ntí mo rò pé ó yẹ kí nàìjíríà dìde fún nísìn and particularly àwa mùsùlùmí even non-muslims ni pé a ti try communism ayé ti try communism ó fail capitalism tí wọ́n ń sọ fún wa pé ká fi replace socialism àbí communism because communism and socialism àwọn náà wọ́n forí sọ òfin islam báyìí lọ́jọ́ wọn ó fail because islam ní òun yọ̀ǹda ntòǹkàlùkù bá lè ní láyé tí ọba ti gbẹ̀tọ́ ẹlẹ́tọ́ má tiẹ̀ and so on and so forth ẹ̀yin wá ní kíkó wọ́n máa ṣiṣẹ́ àmọ́ kò gbọ́dọ̀ ní ntí kèsì pé ntó ní ntí iṣẹ́ tí ń ṣe ní ó di tàmí ntó ní ntọ́ bá ní ìdílé yẹn ọmọ kọ́ tọ́ sí ara tí ó ṣẹlẹ̀ làwọn ustaadu tó sọ̀rọ̀ ní ìsinsọ yẹn ni pé kówó dọ̀lẹ́ ni ńgbà mo ti mọ̀ pé mo lè ṣe mo ṣe lè ṣe tó kì í ṣe mo ṣe ṣe tó ni kò sí ti ma the driving force tọ́mi yẹn fi máa múra ṣiṣẹ́ náà ni pé ń hó kókó ń rèrè mbẹ. níjọ́ tó bá ti mọ̀ pé ẹlòmíì ni ó jẹ́ ń tóun ṣe yìí bọ́bá yìí pé agbára hundred percent lónìí ẹ̀rí gbogbo capacity tí ọmọ fi ṣiṣẹ́ between thirty and forty or less than that so in simple ní communism ti fail gbogbo ayé náà mọ̀ capitalism tí wọ́n wá ní àwọn fi replace communism yìí òun fẹ́lọ̀ tiẹ̀ náà là ń rí at least ẹ tiẹ̀ jẹ́ ká fún islamism ǹjẹ́ mo pè ní islamism ni pé islam náà ní financial system tiẹ̀ àwọn ẹlòmíín máa ń sọ̀sọ́kúsọ wọn ní capitalism ni islam. islam is neither capitalism nor communism nor socialism it is islamism. islamism ìsìláàmù gan dádúró fún rẹ̀ ẹ̀jẹ̀ ọba pé ní ọmọ wa nǹkan kúnra. the complete way of life ní ìsìláàmù gbogbo ń tẹ̀yàn fẹ́ ṣe láyé ìsìláàmù lálànà kalẹ̀ ẹ ti ẹ̀ jẹ́ ká sọ fáwọn èèyàn pé let us give it a try, you Nigerians ẹ̀yin ọmọ Nàìjíríà ti ẹ̀ jẹ́ á try rẹ̀ ẹ wọ àwọn tí mo dákọ̀ àwọn tí yẹ ṣe mùsùlùmí gan we have countries like Philippines uh, Philippines ní idb tí mo mention lẹ́ẹ̀kan ara táwọn yẹn fi ń bú Nàìjíríà ní pé ẹ̀yin ò jẹ́ ronú Philippines mùsùlùmí mélòó ní bẹ́ẹ̀ Russia ti ń apply kó wọ́n jọ idb ọlọ́lọ́mọ yọdún yẹn ní sìkún ò tí grant yẹn. so ẹ jẹ́ ká fún ní trial kí ni Islam ní àṣẹ financial system ayọ̀lẹ́gbà wá láti go into details nípa kí ni Islam fi replace it but I want to assure you go go banking products ní economic eh, facilities ní tá a máa gbọ́ tí wọ́n máa wí derivatives àti nǹkan kan yẹn wàhálà Islam ní alternatives gbogbo wọn pátápátá téèyàn ó rí gbogbo tó o bá rí tó o mọ̀ pé kò ní kó olùgbà Ọlọ́run what else kílẹ̀ ọmọ èèyàn wá láyé kó gbádùn láyé yàn yín kó o mọ̀ problem lọ́run bọ̀tí láǹfààní ìgbádùn ayé tí ó dìyà lọ́rùn islam ó sọ fún wa pé ẹ̀yin mùsùlùmí ayé lọ jìyà wala tansa nasibaka mina dunya àmọ́ ẹ ṣe lọ́nà tí ó fi bófin ọlọ́run ọba mu so that ẹ lè ní that guarantee pé ayé yọ da ibi tẹ́ ẹ ń lọ bá náà ẹ̀ ní jẹ́ kalẹ̀ so my advice ni pé gbọmọ nàìjíríà bó tiẹ̀ ṣe try fún un. Islamic financial system and alhamdulillah I'm happy to say this torí pé irọ́ yẹn ti ń já láti ibi tí irọ́ ti bẹ̀rẹ̀ tí irọ́ bá já láti ìpìlẹ̀ ọ̀dà púpọ̀ around January this year or December last year nínú oṣù méjèèjì yẹn láàrin oṣù mìíràn tí oṣù tó ń ṣe mánu méjèèjì ní Paris tó ń jẹ́ capital France àwọn ògbóǹtarìgì mẹ́ta ní Europe Tony Blair tí mo dákọ lẹ́ẹ̀kan former prime minister Britain àti Nicolas Sarkozy uh, uh, the current president ti France àti tanikẹta Germany ẹ ṣeun àwọn alágbára Europe mẹ́tẹ̀ẹ̀ta náà so councilor tiwọn làwọn ń lò just like prime minister Angela Merkel obìnrin lòun àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàdé ní Paris nígbà yìí kí ni wọ́n làwọn fẹ́ discuss new capitalism kí ni wọ́n pè é new capitalism àwọn gan confess pé capitalism tá n practice yìí ti fail but àwọn òrónú lọ bí táwọn òrónú lọ yìí wọ́n ní káwọn ó ní new capitalism why tẹ́tù reintroduce tó ti fail ní new name ẹ̀fẹ̀ kan fún another complete system ní a trial kẹrin bí ó sì di àwa sì mọ̀ pé yóò gbé wọn ni and implication náà là ń rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ even locally níbi april this year central bank in Nigeria ti lóun ṣe tán láti introduce islamic banking and islamic financial services wọ́n tẹ sákúlà tó jáde ní ọba rí i pé kónkálukó fún àwọn ní input àwọn ti rẹ́dì wọn ò wọn ò sàdédé ẹ má rò pé islam wọn nífẹ̀ẹ́ islam kàbí nkankan ni because nítorí hàn láyé lónìí the president idb tí mo dákọ̀ lẹ́ẹ̀kan dr ahmed ali ọmọ medina ni òun ni president IDP under rẹ̀ làwọn governors mo láwọn finance ministers mo ń jẹ governors òun lọ sọ categorically pé gbogbo crisis tí ń ṣẹlẹ̀ yìí why tí Islamic banks were affected because it's an open secret gbogbo mortgage gbogbo ẹgbẹ́ àrùn gangan ìkọ̀sọ́kan tó kan Islamic bank ń bẹ̀ alhamdulillah the answer is simple Dr. Ahmed Adi ni because n tó lead to gbogbo nǹkan yìí Islam ti dé gbogbo ẹ̀ láti ilẹ̀ òun ni kí ni selling of debt ìmọ̀ ta gbèsè gbèsè gbèsè tí eléyìí jẹ́ àtàbílẹ̀ bá ṣe analyze lẹ́ẹ̀kan tó wó tí ò sí ta wá rò pé ń bẹ tí ó gbẹ wá jálulẹ̀ lẹ́ẹ̀kan náà Dr. Ahmed Ali ní tó jẹ́ ká wò ó tí gbogbo àjálù àkọlù yìí ẹ lọ béèrè kò sí Islamic bank kan tó ti nǹkan kankan kódà yìí ti ń bẹ ń Britain kódà yìí ń bẹ nílùú Èkó because ntí ó létò àwọn nǹkan wọ̀nyí gbòǹgbò rẹ̀ Islam ti gé èyí ń tó láti appeal sáwọn ọmọ ìyá wa Nàìjíríà kọ́ra pé yàn jẹ́ mùsùlùmí pé ẹ wo ohun tí mo ní former finance minister wa ṣe so because she was reasonable kí la mọ tanra wa sí kí ni yóò gbé wa wá nítorí pé lóko Islam so Islamic financial services òun ni solution problem tá a and let us give it a try àkàtì ẹ̀ wá wò pé bò ní òrì dáadáa ní òsì and alhamdulilah mo ti sọ international level mo sọ national level ti cbn i want to talk of even the local ìlọrin or kwara state level uh, an organisation ti dìde ní kwara yìí pé àwọn fẹ́ form a union of islamic cooperative societies torí pé wọ́n dẹ̀ padà transform into an islamic bank pẹ̀lú ògùn ọlọ́run wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń ṣe a lot of effort ń pa ẹ̀ wọ́n ti ṣe báyìí lọ wọn wọ́n ti constitute the sharia committee which i'm also part of it tí wọ́n ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe yìí under the umbrella of albarka trust fund gbogbo ẹni tó bá níbi wọ́n ti fẹ́ ṣe cooperative islam kọ́kàn sí wọn àwọn ti rẹ́dí pé ní ti kwara state yìí àwọn gan rẹ́dí láti gbé pé kí ni islam ní ètò náwó tá a fi gbádùn ayé tọ́run náà sì ní fi dàrú torí pé a fẹ́ gbádùn ayé and mo ti sọ kwara state level àbí mo fẹ́ come lower i want to talk of my own constituency university of ilorin and precisely islamic law department islamic law department I host the international conference on islamic banking and financial services àwa àti idb ti ń dapò látẹ̀kẹ́ yẹn For the first time, IDB Owa Nigeria to collaborate with a Nigerian university and with an Islamic law department ní Lọrin B. We are hosting that pẹ̀lú ògbọ́lọ́ between six and eight of October this year. Ara effort táwa náà ṣe nìyẹn pé there should be a brainstorm kind of brainstorming láàrin gbogbo àwọn uh, writers and researchers from all over the world ni wọ́n wọ̀ tí wọ́n wá present solution tí Islam ní fún wàhálà àtàgbáyé wa mẹ́ but let me reiterate it let us give islamic financial system a try wallahu alam. briefly lórí eléyìí àwọn bèèrè pé a fẹ́ kí àwọn stars kó eléyìí pọ̀ pé ǹjẹ́ ó tọ́ kí mùsùlùmí kó máa ní àbáṣepọ̀ pẹ̀lú multilevel transaction bíi GLND àti àti pé ṣé forex ṣé a lè tàmẹ̀ bíi forward contract bí ẹ ṣe ṣàlàyé fún wa ṣé méjì ṣé ó lọ pọ̀. alhamdulilayi kí n tó lọ bẹ kwẹsàn méjì wọn bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ọ̀kan mo dáhùn ẹ̀kejì wọn ní ṣé ọmọ mùsùlùmí lè ṣiṣẹ́ ní bank irú bank wo mo rò conventional bank lẹ́ bank rìbá èsì ẹ̀ ní atiwílẹ̀ kan yẹn a gbọ́dọ̀ tanra wa tá a bá ń sọ̀rọ̀ islam tá a bá ń sọ̀rọ̀ alukur'an karim ọ̀rọ̀ sunna anabu muhammadu sallallahu alaihi wa sallam aya ni lọ́rọ̀ rẹ̀ bá lè débi pé.